na. Kashi bless boss Kuzi Mr. Jackson àti Crown Star. Ẹ eh, orí mi. Thank you my maker for making me who I am. For the gift of life, good good health and daily prayer. bless my walk From a victim to a victor From a loser to a winner Your grace and mercy carry me holy, holy, holy mi ṣe Kori bá mi Make I go up, make I go higher Holy bá holy, holy, holy bá holy, ṣe Kori bá Make I go up, make I go higher bá mi ṣe kórí mi gbé mi débi re gbogbo nǹkan tí ń bá dáwọ́ lé pátákó máa yọrí síre lọ́dún yìí mo fẹ́ràn lẹ̀ díìsì ẹ̀ mo fẹ́ sílé kí n má níṣú pẹ̀lú lánlẹ́dì mọ́ àti bàbá onílé ìbùkún ẹni mo fẹ́ bàbá ṣáwá mi yọ blessing má jẹ́ káyẹ́rẹ́ mú mi má ayé fi mí ṣẹ̀sìn àmọ́ yóò tójú ti rí wẹ́bí sí ẹ̀dán lẹ́lẹ́sìn àbáyé ń pàtà wà ní skul tá ṣì máa ṣe lẹ́sìn fẹ̀sí mi ká dé tọ́ka mi go pílẹ̀ sí ẹ̀ tún dé tọ́ka àmọ́ yẹn ilẹ̀kùn tó wọ́n títí pa owó ẹ̀dán dè náà ọkọ mi yapa sẹ́ ọmọ ìyá mi no be small thing baba please share my story now from nothing to something àṣì play sports kuzi mr jackson àti grandstar olúwa bá wa ṣe àwa náà fẹ́ di superstar olúwa ṣàní mi náà lọ́tún yìí mo fẹ́ jẹ́ níyàn káyé máa gbórúkọ bí kí bàtà ti wíṣẹ́ lẹ́yìn náà. orí bá mi ṣe kórì bá mi ṣe kórì bá mi ṣe make i go up make i go higher kórì bá mi ṣe kórì bá mi ṣe kórì bá mi ṣe make i go up make i go higher. Mr. Joshua, yeah, yeah. Yeah, yeah. Papa God Monaco bless us. Uh. Bless us. Uh. Yeah, yeah. Papa God Monaco bless me. Bless me. Yeah, yeah. Papa God bless me with my guys. With my guys. Yeah, yeah. Papa God bless us, make we get. Bless us with money, Papa God, I beg God beg. Make us to go higher, Papa, make us to go front. Bless us again, oh, bless me with my guys, oh. Give us talent, more talent to go. Yenu me go, yenu maka Kori bá mi ṣe, kori bá mi ṣe, kori bá mi ṣe Make I go up, make I go high Kórí bá mi ṣe. Kórí bá mi ṣe. Kórí bá mi ṣe. Make I go up, make I go higher.